وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه الأخيار وسلم تسليما كثيرا إخوتي الأفاضل السلام عليكم ورحمة الله وبركاته lẹ́yìn ìgbà tí a dúpẹ́ fún ọlọ́run tí a tọrọ àlékún ọlá rẹ̀ fún àfáwà àgbà anábà muhammad sallallahu alaihi wasallama ẹnìkan ṣoṣo tí ọlọ́run bá pè ní oníwàásí àgbáyé fún wa ó náà ni anábìwà muhammad sallallahu alaihi wasallama a ń bẹ ọlọ́run gbogbo àwa tó kù náà ta la gbéṣẹ́ ọlọ́run dání ìkọlọ̀n kó lè ṣe eré ò máa ń nà ní ìpèpèsẹ́sìn ìṣèwàásí ẹrù ńlá ni ọ̀ràn ni téèyàn bá ṣe dáadáa èèyàn á jèrè láyé ajé lọ́rùn téèyàn bá ṣe é níṣe ti pé máìkì ti dọ́wọ́ mi ná mo ti lọ́pọ̀tínítì ọ̀rọ̀ àti sọ lórí ẹ̀rọ ayélujára àbí lókèṣàn kan àbí mi bó bá ṣe wù mí ni mo ṣe lè darí ahọ́n mi téèyàn bá darí ẹ̀gbọ̀nà tí ò dáa tó fi sọ àwọn èèyàn nù èèyàn rógo kẹran láyé níjàgbọ́dà rẹ̀ yá mọ̀ pàápàá wàhálà tún dé bá rúfèèyàn bẹ́ẹ̀ ìbá lóore fún kó má kókó jẹ́ oníwàásí tó kó wá jí ti ń sọ àwọn èèyàn nù lọ ọlọ́njọ́ máa yẹ káwọn èèyàn tara wa sọnù jẹ́ kí àwọn èèyàn tara wa dá òdodo mọ̀ kí wọ́n dẹ̀ tara wa bẹ̀rẹ̀ sí ṣòdodo kó dẹ̀ ṣe àwa náà ní olódodo èèyàn a tọrọ àlékún yọ́nú ọlọ́run fún àwọn sàhábà á kíra wa káàbọ̀ sí orí ètò yín ètò wa ipe òdodo náà ni ètò yìí ètò wa yìí náà ni tá à ń pè ní òdodo ọlọ́run kó má jẹ́ kí rodòrodò kòtòkòtò ròwòrò kọ́lọ̀ kó má jẹ́ kó máa ti orí ètò yìí jáde sí ti gbẹ̀yìn yẹn láyé torí pé àwa mọ̀ pé àwọn tí wọ́n gbé owó kalẹ̀ àwọn ti péwọ̀ tiwọn àwa náà táwa náà dẹ̀ fẹ́ sọ ọ̀ràn yẹn ní káwa náà péwọ̀ tiwa pẹ̀lú ká sọ òdodo àbí ọlọ́run bá kójọ kó ṣàfihàn wa lọ́rùn láti lè máa sọ ẹ rí pé ní ọ̀sẹ̀ tí ó kọjá níta ń bá náà ni à ń sọ̀rọ̀ fún wa nípa bí àwùjọ ṣe lè dáa torí ń bà wá látàrí gbogbo àwọn oríṣiríṣi rúkèrúdò tí ń ṣẹlẹ̀ káàkiri àgbáńlá ayé lónìí pàápàá jùlọ látọ̀dọ̀ àwọn ọ̀dọ́ a wá rí i pé wọ́n ní àwọn bàbá ilẹ̀ yorùbá wọ́n ní amọ̀kùn ẹrù ẹwọ́ lókèlẹ̀ ń wò ní ẹ̀wò sàlẹ̀ àti sàlẹ̀ ló ti wọ́wọ́ ẹ má bínú gbogbo ẹni tọ́lọ́run bá ṣe ọ̀rọ̀ tiẹ̀ bẹ́ẹ̀ kì í ṣe ìgbẹ́nu àtẹ́lẹ̀dá kan ọ̀rọ̀ tá a gbọ́njú bá ni. a wá rí pé ohun tó máa ń sábà ṣẹlẹ̀ òun náà ni pé gbogbo ohun tó ba àwùjọ jẹ́ kò déédé bàjẹ́ àwọn ọ̀dọ́ òdéédé bẹ̀rẹ̀ sí hùwà jàgídíjàgan nígbà tí wọ́n dépò ọ̀dọ́ ibi tọ́pọ̀lọpọ̀ ti jáde wá ibi máa ń roni títọ́ máa ń roni kàmá yakunu limarabba kàmá yakunu limarabbi yakunu limarabba fi ghalib min al-ahyan ìtú máa ń sábà pọ̀ jù ó ní pé bẹ́ẹ̀ ni tí ó bá tọ́ ni ṣe máa ń sábà rí náà lẹ́ni tó bá tọ́ ṣe máa ń rí. tí ẹni rí bá tọ́ ni ààfin kan rẹ̀ tọ́ ọmọ náà ya rẹ̀ nígboro tẹ́ni bí bá tọ́ ọmọ náà ya pàpàlágé ọmọ nígboro tó fi jẹ́ pé tọmọ mi bá hùwà kan láàrin ìgboro àwọn èèyàn sọ pé ah ṣe sọ pé ọmọ lágbájá lélẹ̀ ìtumọ̀ rẹ̀ nípa àwọn rí bàbá rẹ̀ ní ìrẹ̀ dáadáa iṣẹ́ rẹ̀ wá sí wọn lè mọ̀ pé ah, ah tọ́ ṣùgbọ́n bá hùwà ìyá rẹ̀ ní ẹ̀ ọ̀ mọ̀yẹ́ ẹ̀ ọ̀ mọ̀yẹ́ ẹ̀ ọmọ alágbájá nìyẹn ìyẹn náà máa ń sábà ṣẹlẹ̀ bẹ́ẹ̀ láfi sọ pé ẹjẹ́ àpadà ká tún pìlẹ̀ ṣe tábà ti tún pìlẹ̀ ṣe pẹ̀lú àánú ọlọ́run gbogbo tó kù tá fẹ́ mọ̀lé lórí náà dà àbí ọlọ́run bá kó jẹ́ kí ìpìlẹ̀ wa dà o àwa bẹ̀rẹ̀ níbi àwọn huququ zawjiyya àwọn tó jẹ́ responsibility àwọn tí wọ́n jẹ́ ọkọ àtìyàwó á mú ètò jẹ́ sí sọ́ọ́ àdẹ̀mú itoje ti náà a ká mọ̀ pé nínú tó jẹ́ ẹ̀tọ́ eléyìí tí fẹ́ gbà lọ́dọ̀ ìyàwó rẹ̀ ìtújẹ́ àkọ́kọ́ tó lágbára jù náà ni kó ọkọ ẹ̀ ẹ̀tọ́ àtúzáòj èèyàn gbọ́dọ̀ tẹ̀lé àṣẹ ọkọ ọkọ òun náà ni ọlọ́run bá fi ṣe aláṣẹ nínú ilé a ká mọ̀ pé lẹ́yìn ilé yẹn títẹ̀lé náà ní í ṣe pẹ̀lú fún rẹ̀ mímá jàǹbá ẹ̀ náà Eh, fífi àánú fífi bá a lò ìdẹ̀lẹ̀ níláníyàn kí nìkan bàjẹ́ lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ obìnrin tó wà nílé ọkọ lónìí ó bàjẹ́ náà lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin táwọn náà gbéyàwó sọ́dọ̀ lónìí èròǹgbà wí pé ṣáàjẹ́ ń fẹ́ fúngbà díẹ̀ ṣé mi lè láti pẹ̀lú ilé iṣá téèyàn bá ti wà nílé ọkọ mi lé lẹ́mìí pé ibi tó dé yẹn náà ibi tí ibi tó máa parí gbogbo ìrìn àjò ayé ẹ̀ sí nípa ọ̀rọ̀ ọlọ́kọ láyà rèé o ó tún lọ́lé ọkọ mi pẹ̀lú àánú ọlọ́run ìwọ́n náà ni lẹ́mí pé ńgbà tó ti fẹ́yàwó yìí pé láàánú ọlọ́run ò tún kọ ilé ìpamọ́ pẹ̀lú ògùn ọlọ́run tó bọ́ wà nínú àkọọ́lẹ̀ rẹ̀ pé níyàwó méjì ní àbí jù bẹ́ẹ̀ lọ gẹ́gẹ́ bó ṣe tọ́ nínú òfin ẹ̀sìn tí ẹ pé ìtọ́ lọ ṣe léèwọ̀ ní ṣe náà ẹ̀hẹ́n wáyà máa fẹ́ lé òun ní kí n ṣe àníyàn pé o fẹ́ ṣe pàṣípààrọ̀ eléyìí ò dá mo ni mo ti ti rí ní ẹ ti wá sọ yẹn di apáti eléyìí ò tọ́ ẹ má fi tiẹ̀ bẹ́ẹ̀ náà tẹ́lẹ̀ islam òun náà ń yàyà kuyà ń tiẹ̀ tó ń yẹ tí ń mọ obìnrin tí ń lò wọn lálòpá ti jẹ́ aṣọ ẹ̀ tó wá ń yọ ọ́ sọnù bí ìgbà tí yọ sọ bàtà nù pé mi ò fẹ́ ilé mọ́ ìwọ́ mọ́kò tuntun ti ṣá eléyìí ò tún fi tì mí mọ́ eléyìí tí ó ti wúwo lẹ́sẹ̀ mi mo tún fẹ́ gbé tó tún fúyẹ́ lẹ́sẹ̀ la ilaha illallah bọ́pọ̀lọpọ̀ àwọn ọkùnrin míì ṣe ń lo obìnrin nìyẹn ó wá ń kọ obìnrin kò ń ṣe yìí fún wọn náà kì í ṣàpọ́nlé ọ̀rọ̀ rẹ àwọn èèyàn náà mọ̀ tán táwọn ọmọ èèyàn náà bá fẹ́ fẹ́yàwó ń bè kan wọ́n máa padà máa rè fáàsì bí wọ́n náà ṣe ń lo àwọn ìyá arú wọn níwájú pé ẹ mọ́ bó ṣe ṣe bí bàbá ẹ̀ ṣe tọ́ bí ó ṣe ń ṣe pẹ̀lú obìnrin ni torí ẹ̀ ṣẹ̀rẹ́ ìsìlámù wa kọ́ alẹ́kọ̀ọ́ tó pọ̀ ó fẹ́ ká ní faradà pẹ̀lú àwọn ìyàwó wa òun náà ló fà tó jẹ́ pé nínú tó jẹ́ ẹ̀tọ́ ti ọkùnrin tọkùnrin ò gbọ́dọ̀ wá yẹrí tó bá ti owó léwé àwọn ọmọ owó ilé gbígbé owó aṣọ rírà tọrùn owó ìnáwó ọfẹ ṣàkíkọ èkó mọ Allahu akbar ìnáwó ẹrú wà lọ́rùn àwọn ọkùnrin gan abẹ Ọlọ́run kójọ kó bá wa o tẹ́lẹ̀ mi bá ti wá fẹ, àwọn tó bá ti wá irú àwọn kọ sí kara sí dọwọrú ọrùn sí sáré wọ kò wá ṣe òun àfi kó ń kò wá ní dáadáa pé òun náà gbogbo nǹkan máa wá kó mo fẹ́ gbọ́ bùkátà yìí pẹ̀lú àánú ọlọ́ ìdẹ̀kùn adé ìdẹ̀kùn adé ẹjẹ́ tàníyàn wá ṣe al-umuru bi maqasidiha intention tí yẹn bá fi ń ṣe nǹkan ó máa ń dìtámì kó pọ̀ ó dẹ̀ máa ń jẹ́ okùnfà tọ́lọ́n fi máa ń jẹ́ kí dẹ̀kùn dé fún yàn táṣírí òfin ni tú tó bá ti ní lẹ́nu pé ọlọ́run mo fẹ́ gbọ́ bùkátà ara ilé mi ni ọlọ́run jọ mo tó fẹ́ jáde lónìí ọlọ́run lẹ́nu business mi bòmílà ṣírí má yẹ kí bí pàyàwó má yẹ kí bí pa ọmọ yìí ọlọ́run jọ ṣèdẹ̀kùn fún mi wá rí pípẹ́ láàánú ọlọ́run yá dé ṣùgbọ́n ó ti rí ní ìdí pé àwọn ìyàwó àtàwọn ọmọ ìta liability làwọn eléyìí o níjọ́ ah, eh, kíní leléyìí o ah, eh, bí ìgbà tí yàn ń ṣe project major project lọ́la fẹ́ jà fẹ́ mú nísìn pẹ̀lú ìyàwó àtàwọn ọmọ tó wà lé ṣé yàn tẹ̀ wọ àwọn náà gbà fọ́lọ́ ní èèyàn òyìn àfi kéèyàn dájú wọn bí wọn ti wà rẹ̀ too much responsible èèyàn ní èrè nǹkan kó jọ láyé o tí wọn bá ti nírò àwọn àníyàn burúkú báyìí pé àfi kó ń dájú ìyàwó dájú ọmọ lòún fi lè náà fọ́ náà ti rí nǹkan ọ̀rọ̀ ọ̀rọ̀ kó láyé irúfẹ́ ọkùnrin bẹ́ẹ̀ kò ní padà naa torí ìdí èyí kí ọkùnrin kó mọ ẹ̀tọ́ ẹ̀ bákan náà kóbìnrin náà kó mọ tó jẹ́ ẹ̀tọ́ ti tiẹ̀ náà kí wọ́n mọ̀ wípé ojúṣe tiẹ̀ gẹ́gẹ́ bí baálé ilé ni kí wọ́n gbọ́ bùkátà lé kó dẹ̀ mójútó lé kó mójútó àwọn ìyàwó àtàwọn ọmọ tẹ́rẹ́pọ̀kùnrin náà nínú àwọn ojúṣe eléyìí tó yẹ kó mójútó ni pé o gbọ́dọ̀ mójútó ìyàwó o gbọ́dọ̀ máa gbèrú obìnrin ọ̀gbọ́dọ̀ dọ́dẹ̀ pẹ̀lú pé wọ́n jìlbáàbò wọ kìmáàr tó kanlẹ̀ abọ́tẹ̀ tí wọ́n ń bojú kó wọ́n jọ́dọ̀ ti tiẹ̀ ló ti wá di ajáta ó kẹ́ràn orógo wọ́n gan pàápàá yóò sì ní ká pè ẹ́ sáà níbi dẹ̀ sọ pé sọlọ́tàrà láyé dọ́kùnrin díẹ̀ ná dẹ̀ yóò àwọn ọkùnrin tí wọn bá bìkítà pẹ̀lú ohun tí àwọn àwọn bá lè ni ọlọ́kùnrin bá ṣe wá ní bákan náà ó gbọ́dọ̀ mójútó ìṣẹ̀mí àwọn ọmọ ẹ lára ojúṣe ẹ nìyẹn ẹ jẹ́ kan sọ pé o street ṣùgbọ́n bó ṣe street yẹn lẹ̀ láti tọ́mọ bẹ́ẹ̀ náà ló tún ṣe gbọ́dọ̀ tújú kalẹ̀ láti máa bá àwọn ọmọ ṣeré o gbọ́dọ̀ máa bá àwọn ọmọ ṣeré o gbọ́dọ̀ máa bá àwọn ìyàwó ṣeré o gbọ́dọ̀ máa tújú ká nínú ilé o gbọ́dọ̀ lé jù o gbọ́dọ̀ dẹ jù o gbọ́dọ̀ dúró ní dúró olórí ṣùgbọ́n olórí tó kó àwọn èrò ẹ̀yìn mọ́ra anábìnrin sọ̀rọ̀ sọ́dọ̀ ó kó àwọn ìyàwó rẹ̀ mọ́ra ó kó àwọn mọ́ra tó fà tó jẹ́ sí pé ànábì a máa bá àwọn ọmọ ọmọ rẹ̀ ṣeré Hassan àti Hussein wọ́n máa gun ànábì mọ́lẹ̀ mítà ànábì tí ń kírun tẹ́bà ọmọ ànábì ṣe jẹ́ láàánú tó ànábì bá gbé wọn bára máa ṣe dùá fún wọn àdúrà tá máa rí tí a máa ń ṣe fọ́mọ láti fi wá ìṣọ́ fọ́mọ yẹn pé ká burú máa ṣẹlẹ̀ sọmọ káfà sí burúkú máa rán ọmọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹnu ànábì láti kọ àwọn ọmọ ọmọ ẹ̀ ló ń ṣe fún ọ̀hún ìdókùnmọ̀ bìkàlímà àti láhìtà àmàt min kulli shaytanin wa hamma wa min kulli ainin la'amma àwọn ọmọ anábìlà anábìlà ṣàdúrà yẹn fún tó fi ń dáàbò bò tó fi ń kó wọn yọ kúrò níbi àwọn aburú ayé òtórí ìdí èyí kí a lè fi mọ bá anábì ṣe jẹ aláàánú ẹni tí máa ń bá àwọn èèyàn ṣe kódà àwọn ìyàwó anábì àti ìyàwó Aisha máa ṣe kútùpà kútùpà ẹ̀sìn dodo nínú eléyìí kì í ṣe ṣe sí mùsùlùmí gidi a gbọ́dọ̀ kẹ́kọ̀ọ́ yìí látọ̀dọ̀ àwọn èrò síwájú máa tọ́nà sọ fún anábì ọ̀rọ̀ ni wàlá òkun ta fọ́zọ̀ ọ̀gẹ̀lẹ̀ ìdọ̀lẹ́kọ́lẹ̀ bílẹ̀ fọ́dọ̀ min hawlik ìran anábì tó bá yẹ pẹ̀lú tó le kókókókókókó tó le lọ́kàn tó le lóhùn tó le níṣe sí ni ẹ̀là fọ́dọ̀ min hawlik àwọn èèyàn ti túkà mọ́ ẹ lórí kò dá kí bá lè lè le kò dá kó lórí ẹ̀sìn le kò dá kí ẹni tó ń darí àwùjọ le kò gbọ́dọ̀ dẹ̀ kó fi le díẹ̀ ẹ̀dẹ̀ díẹ̀ kò wà láàárín méjì líle ẹ kó pé o fàyílẹ̀ fa burú nínú ilé ẹ kó ṣẹlẹ̀ òṣèlẹ́ nìkan tó wọ́ ọmọ ẹwà olúwọ̀kú wọ ní kí ló ṣẹlẹ̀ no no no no no àtọ́mọ́ mi ò lè jọ ṣe báyìí lọ sí dress báyìí no líle irú yẹn ibi tí ẹ máa ń le sí nìyẹn ó lè gbọ́dọ̀ dẹ̀ níbi tí ẹ kó ti dẹ̀ náà kò kò kò kóyàn mara ibi tá a kíyàwó náà mọ tiẹ̀ náà ní ẹ̀tọ́ tiẹ̀ náà níta máa wá sábà rí ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin kì í fi àánú àti fẹ́ wọn kì í fi ń bá àwọn ìyàwó wọn lò ọlọ́run tó alẹ́ rẹ̀ nínú ní ọ̀pọ̀lọpọ̀ àwọn sí àwọn ọkùnrin ìtò ní ìbẹ̀rẹ̀ ṣe wa ashiruhunna bil ma'ruf e fi ẹ dùn wọ́n nínú ẹ má máa tó mú un nà tẹ́ wá kórìíra wọn látara tí wọ́n ṣe fún yín látara ọ̀rọ̀ kan tí wọ́n sọ àkúbọ̀lọ́ ń ṣiṣẹ́ dá obìnrin wọ́n sọ̀rọ̀ mí wọn nímọ̀ pọ̀rọ̀ yẹn kó burú tó bá wọn ṣe sọ wọ́n á rí àṣìṣe nǹkan tí kò tiẹ̀ nọ́mà kí wọ́n rí àṣìṣe rárá ìní á dì nínú kí ni tó ń bí ẹni nínú sí kí ni tó ń mú ẹhùwà tó ń wí nísìn kí ni tó ń mú ẹṣin gbákúgbákú nísìn. ọlọ́ni ìrora mánéjì wọn o bó ṣe rí nìyẹn o kì í ṣe pé ìtumọ̀ ẹni pọ́kùnrin náà máa dẹ̀ máa ṣe gọ́gọ́gọ́gọ́ rárá o ìwọ náà lè sáré gbé òun líle wá o lè gbéṣe líle wá kó fi fẹ́ mọ kí nìkan tó ń ṣẹlẹ̀ tó bá ti mọ náà ìtumọ̀ ẹ má bínú o ti tán náà nìyẹn ìbínú ẹ lè má sáré wálẹ̀ ẹ bá wọn lò dáadáa ẹ má bá wọn lò níbalùgbà gbòò ìlúkulù èpè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọlọ́ni wà ń kárí tó mú hùn tẹ́ wá kó rẹ̀ra àwọn látara kankan tí wọ́n ṣe fún yín tó tọ́mẹ́ntì tó ti push into the wall tí wọ́n bá ti frustrate yín wọ́n ṣáà ti ṣe nǹkan kan tí ní ti ń bí gbà á wò túbì ní yìí ṣe ọlọ́ni fàáṣà àǹtẹ́kẹrọ ọ̀hún ṣe à ó ṣe ṣe kẹ́ máa kó rẹ̀ra kankan tíyàwó yín ṣe tẹ́ fi ń kórìíra wọn náà ó ṣe ṣe kẹ́ kórìíra nǹkan kan tí ẹ fẹ́ tó dùn yín tẹ́ wá lọ́wọ́ ronú pàdé kì í kọ́ ni ah, ọlọ́run ni rárá tọ́láàkì kọ́ ni solution divorce yẹn kọ́ ni solution ó kọ́ ni way out separation yẹn kò lè tún kankan ṣe fẹ́ bá àkọjẹ́ sí ni ọlọ́run ni wa yaj'alu Allahu fihi khayran kathira òun làwọn bá máa ń fi òun á wá fi oore tó pọ̀ síbi ní tẹ̀yìn rò yóò fẹ́ yẹn nínú tafsir àwọn olùmọ́ oore tó pọ̀ tọ́lọ́ máa ń fi síbẹ̀ náà ní pọ́lọ́ máa ń jẹ́ kí àwọn ọmọ rí tara rú àwọn relationship bẹ́ẹ̀ jáde tọkùnrin bá fara dà á tọkùnrin yóò bá wá jèrè ìyàwó yẹ bó ṣe expect apàdà jèrè ọmọ gbogbo ilé ní nínú àwọn ẹ̀kọ́ ilé tí anábì sọ̀rọ̀ sọ́lá èyí tó fi kọ́ wa látara ń tọ́lọ̀ sọ fún nínú alukoran ẹ̀yin ọkùnrin ó dọwọ́ wa o ẹjá jọ ká mójútó ilé wa o tí ilé bá ti tò àájọ parapọ̀ láti tọ́ àwọn ọmọ yẹn ẹ̀yin obìnrin wa ẹ̀fọ́ lọ́wọ́n bá bẹ̀yìn ẹ̀yin náà ṣe sùúrù ẹ̀ fara dà á ohun tí ò tó lè níbọ̀ wá tó lọ́la tẹ́ ẹ̀ bá rí gbádùn tẹ́ ẹ̀ ẹ̀ pẹ̀tù lọ́dọ̀ àwọn bàbá àwọn ọmọ yín ẹ máa bẹ́ lọ́n kọ́ lọ́n san ọmọ ẹ̀dọ́ lórí ire ọmọ tẹ́lẹ̀ àánú ọlọ́run ẹ padà jẹun tó ju tẹ́ ẹ̀ pẹ̀tù lọ́dọ̀ àwọn bàbá wọn lọ gbogbo ẹni tẹ́ ẹ jẹ́ bàbá tẹ́ ẹ di okun ẹ̀ mú kẹ́ máa sọ̀rọ̀ burúkú ránṣẹ́ sọ́kọ ẹ̀ kẹ́ máa ju òkúta ọ̀rọ̀ ránṣẹ́ sọ́kọ ẹ̀ gbogbo orú eléyìí náà ẹbí ìyàwó náà lọ́pọ̀lọpọ̀ gbà máa ń sábà tulẹ̀ ọmọ wọn ẹbí ọkọ mi náà gbà mí ọ̀nà máa ń fọ́sírètì ìyàwó ọmọ wọn tí wọn kì í jẹ́ kí wọ́n nígbàdùn nílé ọkọ à ń tẹ̀síwájú ìsáyédé náà ní ọ̀sẹ̀ tó ń bọ̀ inshallah assalamu alaikum warahmatullahi wabarakatuh. àwọn tí wọ́n jẹ́ olùgbọ̀wọ́ ètò ìpè òdodo tí ó ń dé sí ti gbà wá ní gbogbo ọjọ́ jumọ́ láàrin ọ̀sẹ̀ ọ̀nà ní alhaji wa tawbayomi taofik ogundiyimu broda qasim shogaolu broda debisi maruf bankole tí wọ́n ní kí ládé àti àìsàn rẹ̀ kó máa bá àwọn òbí àwọn tí wọ́n ti padà síwájú ọlọ́run nínú ẹ̀sìn bákan náà madrasa tí a mọ̀ sí ilé kí ó wà fún àwọn ọmọdé àti fún àwọn àgbàlagbà láàrin ọ̀sẹ̀ àti níparí ọ̀sẹ̀ a tún lè fọ́lọ̀ wa ní facebook page wa Da'watul Haqi lẹ́mí abẹ́òkúta fún àwọn ìjókòó ìdánilẹ́kọ̀ọ́ wa fún ìbéèrè tàbí ṣíṣe onígbọ̀wọ́ irú ètò báyìí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àwọn ìmáàmù wa ishaq abọ́lẹ́rẹ̀ muhammed awwal òun zero eight zero thirty five seventy five fourteen sixty six.